وذكر باليمين وليستمت علماء ولا تظن أربعين واحد صمد رفيع رحيم واحد محروم مهيمن قريب يوم صجوا قبل وقد جاء الرحمن فقد واستهزئ الهدى عن ذنب وعن مرض وآلف الأرض ذلكم يؤاتكم ولا شريك له وفي القلوب وماشيهم وعاتقهم أفل منازعهم للصالح والمنزل والصلاة عليه وختان سيدنا المصطفى المصطفى المبعوث حكيم المصطفى المصطفى عليه بالظفر ومن وهبنا يمشي على نفسه ونزل عنه والله واليمين ونزل عنه والله واليمين الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير خلق نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته الله lórí ìjẹ́ láti lè wà lójú owó yìí lónìí lẹ́yìn tàbá túká lánàá nígbà tí ṣe ń tó tàbí bẹ̀rẹ̀ tó. adúgbẹ́gbọ́nà àtàlú tí ó dárí wá sí ìdí àmà tí ó sì pé náà ní ara wa. Ipò àwọn tó wá ń jẹ àmà náà àbẹ́lọ̀ kò bá ní tọ́ ọ̀tọ́nà. Àwọn tó wá ní òmìnira ìlànà ìlú wọ́n sọ ẹ̀ṣin ọlọ́run. ما تستطيع مفيدا برحمتك يا ارحم الراحمين ويا ارحم المكرمين Ìgbà ìgbà náà lẹ́yìn ìfọ̀pẹ́ fọ́nà àti ìpínlẹ̀ fọ́nà pé kò pé méjì ìpínlẹ̀ mẹ́ta àti jẹ́rìí جو شاء أبي ومحمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كوني ترجع بيهم أنا درست تفسير سني ويقولوا استعاذ بي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسي بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم في وأعلمناه عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من جنات تجري تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم أعوذ بالله السميع من الشيطان الرجيم من عبده ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم súra lẹ́yìn nínú Kùránì àyà ọ̀pọ̀. Lọ́wọ́ ni a pa ìwúrú ẹgbẹ́ láwọn ariwo, àwọn ẹni tí ó bá wá ní lọ́jọ́ ní àkọ́kọ́, àwọn ẹni kìíní ní lọ́wọ́ inú nígbà àwọn àjírò. والأنصار أبعى أصال والذين اتبعوا أتبعوا السميرة بالإحسان يجوز هذا أبوك هذا رضي الله عنه رضيه وفقه ورضوا عنه أراد النبي صلى الله عليه وسلم يوم تسرور لا يبقى ولا أمر العلم أو الكبار وعسله الله يجزيكم بالله جنات أو بدرات شبكت به إن شاء فأتحدث منها مبارها موت خالدين فيها مشركين أبدا ليس ذلك الفوز العظيم ẹ̀kú tó ní. Àlàyé ìta ń bá pọ̀ lánàá. Wọ́n ní na àbáta lọ́rù tààrà tàbíyàwó wọ́rọ̀ tó láwó Mùhàmmádà. Sọ̀rọ̀ lọ́ máa rí wa láì wọ̀ sọ́dá ṣáájú lọ́rọ̀ tó bí àti wa Mùhàmmádà. Ọlọ́gbọ́n àríwá ààrin mọ̀tọ́ta tó ní ìpè àwọn kan tó ṣẹlẹ̀ láyé. Ibi tá a bá dé tó tẹ̀ka rẹ̀ káàkiri, ó náà ní ọ̀rọ̀ àwọn ìyàwó ní àtìsọ́rọ̀. Pàápàá jùlọ àwọn ìsọ́rọ̀, àtìsọ́ta wọn ilẹ̀ owó àwọn ìṣọ́rọ́ tí wọ́n sọ fún àwọn ọ̀làwọ́ wà lójú ọ̀nà àgbà àwọn làwọn ní ọlọ́run gbérúlẹ̀ ní gbogbo àwọn àyókù olóòṣà ni wọ́n àbọ̀gbọ̀ ọ̀fẹ́ ni wọ́n ti kù ní wọn a ti ti fi hàn wá ìwọ́nà díẹ̀ nínú tó jẹ́ ká mọ̀ pé wọ́n ní ṣe nígbà tó ń dúdú ìgbìlì ni wọ́n ẹlẹ́gbọ̀n ni wípé àmọ́ àwọn wà nínú wọn àwọn tí ó pọ̀ àbáwọn ọ̀gbẹ́ náà inú àgbẹ̀jú ni wọ́n gbé wọ́n gbé ní ọ̀rọ̀ káàkiri wọ́n gbé orí òkè wọ́n gbé tí ò rọrùn fáwọn èèyàn láti kúrò tí ó jẹ́ pé olùkọ́ ọ̀fẹ́ àwọn àtàrà ṣe jọ́gáàmì àtàrà jọ́gáàmì kan wà táàpé ní ṣùgbọ́n máa jọ́gáàmì ìyẹn ẹ̀kọ́ jọ́gáàmì tó ní owó pẹ̀lú ìgbésí ayọ́ ìrìnlẹ̀ wọ́n sọ fún wa àwọn ààyè kan lórílẹ̀ tó ṣe pé èrò pọ̀ bẹ́ wọ́n sì sọ àwọn tó pa táwọn èrò ní pọ̀ bẹ́ nínú rẹ̀ ní ojú ọjọ́ bó ṣe rí láì pé atẹ́gùn gbóná kìí fẹ́ ń bẹ̀ òun kìí mú kankan lójú àtọ́lọ̀ pé èrò tẹ́ẹ̀sì ní irúgbìn a tètè máa bù èrò a máa ń pọ̀ láwọn ìlú ilẹ̀ ṣùgbọ́n láyé pé láwọn yóò ti máa wá omi káàkiri tẹ̀ difficult terrain yẹn ní pé fọ́nà ṣe dárí bẹ̀ kìí ṣe ti tó rọrùn láti mọ́ra rìn bóyá àwọn òkè bóyá àwọn ilẹ̀ ìsómi abẹ́gùn gbóná ètò wá ní irúgbìn púpọ̀ lẹ́ ìròyìn pọ̀ ìyẹn irú dúdẹ́rẹ̀ sí pọ̀ yẹn làwọn tí wọ́n gba ẹ́sọ̀ ọmọ mọ́ríàmọ̀ tó lóde lo ibẹ̀ làwọn lọ ń gbé olùgbéra àwọn ẹgbẹ́ kù lérílẹ̀ ní ọ̀rá ń ṣe ìrìn láàrin ara wọn àtẹ́jẹ́tọ́lọ́nà ọba bá tó bá ṣàánú lórí kórí wọn láìsí láàpọ̀ àti kórí wọn bá sọ̀rọ̀ yẹ́ ní bá ọ̀rọ̀ sí sí láti tàbí sọ̀rọ̀ nínú bàwájú ìgbẹ́gbàjọ́ gáàrù wàlẹ̀ àyáàmù wátàkùn wọ́n á sí lóòrùn وجاء رسول الله وألقى القرآن بقى في جاء رسول الله أتي يجب أن تدرس inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìnáwà àwọn tó àmọ́ ṣùgbọ́n orí làwọ́wà bẹ́ẹ̀ náà ni àwọn àwọn tí wọ́n àwọn gbà làwọn dáa jù nínú gbogbo ẹ̀dá ìdí ìyẹn tó ti jẹ́ lọ́gbà káwọn àwọn nìkan làwọn wà lèyàn náà gbogbo ẹni tí bá ṣe bà lórí ìwọ̀ ní kò lè náà wọ̀ àwọn kan náà wọn àbí ìgbàgbọ́ tí wọ́n ní ẹ́ ìjọba níbẹ̀ ọ̀rọ̀ níbẹ̀ ayépọ̀ nínú kùrán sọ́rọ̀ ọba tí wọ́n ní já látòrí Ọlọ́run tó sọ wípé kọ́ láti ìyẹ̀wúrú àti wà kọ́ láti ìsọ̀rọ̀ ṣáájú àwọn ìyẹ̀wú tí sọ pé àwọn ti ààyò ọlọ́run àwọn nìkan àwọn ó wà ní ẹ̀ka وقالت اليهود ليست النصارى ولا وقالت إن الله ليس اليهود على شيء يتلون النساء كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ṣáájú kéèkì tó wáyé nínú sọ́jú ìbákọ́rọ̀ àwọn ẹ̀rú bí àwọn táwọn nìkan làwọn wà ní jẹ́nà ọlọ́wọ́ sọ fún àdábìwà Muhammad wípé kó ìka nílà fún dáàrù rẹ̀ àrùn rọ́pùrẹ̀ ìjà wọ́n wọ́n ní sọ̀tá ní lórí náà bàbá mọ̀nà òwe ọ́gbà ní gómìnà sọ̀rọ̀ sí tó náà. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس وتمنوا الموت وتمنوا الموت إن كنتم صادقين على من فوق سورة البقرة فهذه الآية التي سورة الآية التي فوق قال الله سبحانه وتعالى

Ọlọ́run ìwà náà yíyàwó náà ọ̀pàdá ìrànkọ́jàmọ́ àìyí ìpò àtún òní kọrọkú láíláí ìrànkọ́jàmọ́ àìyí ìlú nítorí tí ọwọ́ ìwájú iṣẹ́ àkú wọ́n lọ́pọ̀ inú yàrá wọn lọ táwọn yàrá wọn mọ́ bá gbé ìlú òkú náà lórí èdìbò ìgbọ́ ọ̀nà àwọn táwọn tó sọ ní pé ẹ lọ́dúnjá tó tọ́jú lọ́dúnjá yíjú lọ́wọ́ ọlọ́pàá bá wà sọ̀rọ̀ ní kólúlá àìsí bá ti àjáàrú màdùsùtọ̀ bá ní yóò fi kéèkì pàṣà. Àwọn ìyàwó nínú ni o. Bàbá mẹ́rin mọ́ bá pè wọ́n. Wọ́n tó pé ìpè tó pè yìí. Kùlùkù náà gbọ́dọ̀ fún èrò bó ti bọ́ àwọn àwọn ti wọ sápá nígbà tí ó ti wọ́ sí àwọn ọ̀ṣọ́ rọ́bà tí a gbóbi omi wọ́ gbogbo wa àti tó ṣe orí wọ́n àwọn. ọ̀sán ní yàtọ̀ ìfọ́nrin màpọ̀lúlà nígbàgbà tí àwọn olọ́lọ́ lọ́dọ̀ tó máa ń yíkì ìdánwò ọlọ́run wà ọlọ́dẹ́ra ọwọ́ ìwọ̀n ló wà ní ọdún ìjọba ní ìlú báyìí àti àwọn ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ìlú ìrùmọ̀jọ́ ìjọba ṣọ́rọ̀ ọ̀rọ̀ náà lókè tó wà ní ìjà ìlẹ̀ tó ń wá yóò dídù tó pèsè fún àwọn ẹ̀dá rẹ̀ kẹ́yìnpà ìṣà ojúwò. Débi kan náà ní tó bá ṣe pé òun ọlọ́run ọba òun bá bàtà kan yẹn pé òun arísìkì òun dà á lẹ̀ fún gbogbo ọmọ èèyàn sábùkú fẹ́ lórí. àwọn ọmọ ẹ̀ka ìwé ẹ̀rọ báyẹ̀ ìgbà ní ìrọ̀lẹ́ ọ̀gbọ̀n ìgbà. bàbá da ọ̀rẹ́ rẹ̀ sórí ilẹ̀ gbogbo tí kó wá fẹ́ ni kó wá rí nítorí ẹ̀jẹ̀ orí jẹ́fẹ́ ọba ti tàbí ọkọ̀ ó àwọn èèyàn kọjá là. wọ́n rẹ́ sí ọ̀rẹ́ sí mo ní kájà ما نشاء ينزل بقدر ما نشاء àmọ́ náà wọ́n bá ń sọ oore tí ń sọ ọ́ kalẹ̀ ìpèsè lásìkò ọlọ́wọ́ bá ń fò ìkọ́jà rí pẹ̀lú òbí wọn náà yẹ ṣàkóso ìfẹ́. ẹlòmí tó ta lọ́wọ́ kò tí ń bí ń kírun àti ìdòwò tó wá ní oúnjẹ tó wá ń tẹ́lá ní ọ̀rọ̀. Ó jẹ́lẹ̀. Nígbà ilé àmẹ́tí sọ̀rọ̀ bá àyè bá bá bá àti sọ. Kọ́ọ̀rù náà kọ́ láti orí àti sọ̀rọ̀ rẹ̀ sí orí. Tó bá fọ́ inú òkèlè ìlú rẹ̀ ìgbà ló fi wá mú láti tó wá sí ìlú bẹ́ẹ̀rì ní òun ẹ̀jẹ̀ ló mú jẹ́ ojú ẹ̀yọ́ mọ̀ ara wọn sọ́lọ̀ pèsè fún mi pèsè fún mi tó bẹ́ẹ̀ bọ́ sí sán ẹ̀ lè nù torí náà àìmọ́ ìrìnlẹ̀ lòmí àánú ni mo látọ̀dọ̀ ọlọ́run kó lè wà torí náà ọ̀la ní máa fi àrí sí kí nípa bí ó ṣe ṣòrí wọn rẹ̀ fún káàkiri ẹ̀yẹ́lọ pẹ̀lú ọ̀rẹ́ bílíọ̀ náírà ní ó ti láyé kò ní mọ́ ẹ̀kan náà yóò rárá tó bí ẹ̀kẹ́ ìjọba bẹ́ẹ̀ ti yọba ti ela deu parí ẹgbọ́n bá fi lẹ́kún kílíọ̀ ẹ̀rọ jẹ́ deu a náírà lórí lẹ́yìn lọ́dọ̀ wà ní láwọn apákan nínú àwọn oníròyìn àwọn onímọ̀tò oníròyìn ní ìjọba náà àpá ìsìnkú àwọn ní ẹjọ́ wà ní ṣòwò owó àwọn oníròyìn ni mo kúrò tó bá ṣòkò tó wá rí ṣe tó wọ́n yẹ fún tó bá yẹ pé àádọ́ ọgọ́ta ọdún tàbí àádọ́ta ọdún ló yẹ kó lò láyé owó tó rí yẹn ó yẹ kó fi àádọ́ta ọdún lò ṣùgbọ́n ó yẹ wá jẹ́ lẹ́ẹ̀kan náà tó bá ti náà lẹ́yìn ọdún kan náà ní ogun ó náà sọ pé wọ́n gbà tó ń fẹ́ ọdún méjì àti mẹ́ta tó ní owó tó yẹ kó ná fáàdọ́ta ọdún ó ti fi láàárọ̀ méjì ṣùgbọ́n ìgbà oníròyìn tó fi ọ̀rẹ́ ọwọ́ nínú ìṣẹ̀rí àwọn kí ni mo òun ìrọ̀wọ́ nínú ìṣẹ̀dá ṣùgbọ́n wọ́n pérò ti àbíkàlẹ̀ nínú ìṣẹ̀dá ẹ̀ bá ṣògbò owó tó rówó owó tó rí ẹ̀tọ́ àwọn pálà àti ó tẹ̀lẹ̀ bí ò bá ti tẹ̀ kó yọ ojú ara rẹ̀ lójóòjì tí òṣùgbò owó ah, ojú ẹ̀ ti mú ọkà tó bá ti rí ọmọ ní ìpínlẹ̀ ojú rẹ̀ níbi olówó ìgbà náà ni ó tó sì. Gbogbo ọjọ́ káwọn ẹgbẹ́ rẹ̀ gbọ́n, káwọn ọ̀rẹ́ rẹ̀ gbọ́n, tí wọ́n tó ń ṣàwúre. Bóòrùn gbọ́n tó ti ṣàwúre, kò ní re gangan, kò ní wú, yóò mọ̀ gbẹ̀mí. Yẹn pé títí gbogbo tó bá náwó, a ti kí kan ní jáde kódà tó jáde láwọn ẹgbẹ́ bá jáde tó bá jáde mo kò ní rí ìjọba ń bẹ̀. nígbà tó lọ́wọ́ kádà ìyẹn ló gbà ẹgbẹ́ ọba ọlọ pẹ̀lú àlá yóò kù nítorí àdúgbò ọlọ́ọ̀bá ní ìlànà بما وكلتني أقول وجدت بجوزك وبركوا والله عن الظالمين الله أعطى لك هذا ما على ọlọ́ọ̀bá ilé tó bá tọ́rọ̀ nípa àwọn èrò ìjìnà fẹ́ nígbà tí ọlọ́ọ̀bà àlejò láti súnmọ́ ẹ̀yẹ wa tí ọlọ́ọ̀bà òkú wa ní síra مثل الذين حملوا التوراة التوراة ثم لم يحملوها مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا ثبت من قاتل الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. اللهم صل الذين حملوا سورة السجين آية 5 سورة البقرة سورة الجمعة سورة الجليل أوكوتا آية 7 اللهم صل الذين حملوا التوراة أتبعوا àwọn bá wọ́n ní síra sàwọ́rẹ́sà fún ìlú àfọwọ́ àtúnṣẹ́ ìmọ̀ yẹn àwọn ẹ̀rú bí fún mẹ́ lọ́síyá ìlúhà ó wá tẹ̀lé tí ń bẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀sẹ̀ ní ìpínlẹ̀ ojú rẹ̀ ló dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́sí lọ́sẹ̀sẹ̀ ọ̀rọ̀ yóò tó ìwé ẹrù jíra ìwé náà pè bẹ́ẹ̀ ẹ̀rù rẹ̀ róòlù ẹ̀hẹ́ Ṣọ́jẹ́ àpẹẹrẹ káàkùn kan wé ìtàn ìṣúrò àpẹẹrẹ táà tí wọ́n pé kẹ́tẹ́kẹ́tẹ́ àpèjúwe tàbí àpúwé tó burú nìí.

fi ṣe àdẹ́jà fún bẹ́ẹ̀ fún ẹ̀dá ẹ̀ tó wa, ẹ̀tọ́ nínú èdè yọ́wọ́ lálábò sí ẹni kan ṣàbòsí, ní ẹni pé ẹni tí nǹkan tọ́ sí kò fún ẹni tí ò tọ́ sí lógún. Ṣùgbọ́n àwọn tó ga jù lórílẹ̀ ní ṣírkù ẹ̀rọ torí pé ẹ̀tọ́ adẹ́jà ẹgbẹ́ pẹ́ta ẹ wá ń ṣe ẹ̀dá sí àdẹ́ta àwọn ẹ̀rọ tí lábà ń sọ fún ẹgbà oríta àwọn ọmọ tí àwọn àbá àwọn ọmọ ń bọ́ àwọn òye lò lọ́lọ́ sí mọ́dà bí kẹ́lẹ́kẹ́lẹ́ ní kí ni kẹ́lẹ́kẹ́lẹ́ tó síra só lè ta kò máa ń fa ní tó ń rù sẹ́yìn ìwé tí a bá kó sínú mọ́tò mọ́tò lẹ́mìí kẹ́tẹ́kẹ́tẹ́ ìdá fún mi ló ń yọ̀dọ̀ wà láàánìbà fìyàfi fàáyì olùfàṣẹ òtò ṣàkúnlé níyàfi. Torí náà, ó dàrọ ìmú máa jà wúlé. Yorùbá ó mèlé àmì ọ̀kúnlẹ̀ ومن بتعت المن ذا أدار على آسياته فحيه الكافر تحسب لنياته فحي الكافر تحسب لنياته وما نفع الترائب ما تغني وما نفع الترائب ما تغني

ìzà àtún àdínákùn áòlìyà òlìlà ẹni ní ìmọ̀lẹ̀ ọlọ́run áòlìyà olólùfẹ́ mẹ́jú ní náàbì yàtọ̀ báwọn ẹ̀lú ní ìṣẹ̀kan lọ́wọ́ bá mẹ́ràn Pàtàkì mẹ́wùn lè máa ẹ sọ̀rọ̀ fún ẹyin gbogbo sọ àti tíwájú lórí ìlú. Wà láàyà tààmà sí láwọn onáwó ìgbọ́n Wọ́n ní sọ́rọ̀ ẹ̀ láíláí nítorí sọ́rọ̀ wọn ti sì síwájú máa búrú. Ọlọ́run ṣe gbé ní ọdún òun máa máa dágbò. Kọ́lù قل إن الحق الذي تدعون به بكل الطعم فإنه من يرفع به ثم تردون معكم كل لبا ثم لئنا Àwọn aṣẹ́rí yí padà Náà. Ìlànà ìgbìnà wáyé ni wọ́n ṣẹ̀rẹ̀. Ọ̀sọ́tọ̀ ẹ̀ tó dínà ọ̀pọ̀ àti gbangba. Mẹ́rin ní ọkùnrin ní láàpọ̀ ọ̀gbọ́n sáàrà yóò àgbélé òkèrè ìgbìyà ìṣẹ́. Káàkàrà sí bá kíkọ̀ tí wọ́n fi máa ń dà. Sàtìlá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan, áyà tí ó gbé. Ọ̀làmọ́ bá ti di ọlọ́mọ bá ti di ọlọ́mọ ilé kọ náà lè ti di ọlá sí ẹ̀wù ní o ní ẹ̀yìn ẹ̀yìn láti àkọ́ ìpín lọ pé ọ̀rẹ́ náà ṣe máa ìjẹ̀ bá kọ̀rọ̀ ní ninety six ọlọ́ wa wàlà wàlà nàìjíríà nàìjíríà ولتجدنهم أحرص ولتجدنهم الناس على حياتهم ومن الذين أشركوا يود أحدهم له عن أولئك سنتهم وما هو بمزحزحه من العذاب أن يعذر والله بصير بما يعملون Ọlọ́run ẹ̀rọ àwọn ẹ̀wò ní òun. Ní ọlọ́run ti sọ ní àyíwọ́ ọlọ́run orílẹ̀ òun, àìjọ́nà tí wọ́n ti káyé. Ọwá ní wọ́n bàtàkì jà náà ó ààrùn ọkọ̀ náà sí aláàrẹ̀ láti máa tú wádà ní ìgbé wọ́n lọ tẹ̀sí ìgbàmù ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn àyà ẹ wà á rí bí àwọn ẹni wọ́n ń ṣe ojú kòkòrò tàbí wọ́n ní ojú kòkòrò lọ jùlọ nínú àwọn èèyàn olójú kòkòrò jùlọ nínú àwọn ọmọ èèyàn aláàyà ní níbi ìjẹ̀lẹ̀ ayé ìjẹ̀lẹ̀ ayé wà ní àwọn ẹ̀wù ní wọ́n nílẹ̀ lẹ́dínà àṣìláàkùn àti àwọn ẹlẹ́gbọ́ yàwó tí ó àdúgbò láòrò àtìmẹ́rù àtìpàtà ọ̀pọ̀ kan ní wó bá ń fẹ́ kò wó lo ẹgbẹ̀rún ọdún láyé wà mẹ́rin ní ìgbà ìhì ilẹ̀ àwọ̀dá ni tẹ́lì mọ́ ogun tẹ́lẹ̀gbẹ̀rún ọdún láyé kò jẹ́ kí ni kò lè mú wọn tó rí wọ́n níbi ìyá ọlọ́run àjọ àná tó tó pẹ́ láyé rárá wọ́n mọ́ ìbàdúró bí máa ya ọlọ́run ní ìjẹ́ ìṣẹ́ olórí ẹjọ́ àwọn olóòrùn náà ti gbé kúdé àwọn ọmọdé àtọ́nà tẹ̀lé ti gbé kúdé àwọn ẹlẹ́gbọ́ àwọn olóòrùn náà ti dàrí àwọn ẹlẹ́gbọ́ àwọn ọmọdé bàtàdé wé àti lókínẹ́mọ́tò ṣé àti àwọn onímọ̀ ń ṣe ọ̀nà ìrìnmọ̀ àwọn onímọ̀ ya wa díríjì wọ́n ti tó gbé wọ́n ti gbé ti gbé jẹmọ́ àwọn orin àwọn onímọ̀ kò ká tẹ́jẹ̀ pé bá wọn kù àwọn onímọ̀ tó kú jẹ́ àwọn tó tàbí bí ìmọ̀ àwọn olóòrùn tàbí bá ọlọ́run tó ń sọ ìkùnrin ẹgbẹ́ òdòdó lọ́rọ̀

ó múmú lẹ́mí wọn jù ọrún lọ torí pé iṣẹ́ bẹ́ lọ dé bá lọ́wọ́ ò dámọ́ lójú ẹtùbọ́ bá bù bá fi ó ṣe àjídèwé àbẹ́ ẹ̀tọ́ bá nàbì ó lọ ṣe ṣàpé nígbà yóò ànábì wọ́n fi dáadáa fún àbí wọ́n lo ọfà àbúwé lọ́fà ìjẹ́ ẹ̀tọ́ bá nàbì lo ó ti lọ ṣe kí lórúkọ rẹ̀ jẹ́ òkíkẹ́ ẹgbà láyé ní bára sí máa lò àmọ́dé òjò sórí tí gbogbo wá jọ sí lọ́rùn kó tó lọ́bá mẹ́kù àwọn sáàmà tó bá bá lórí àmẹ́tìwà dáhùn a máa wọ ẹ̀wú ogun ẹ̀wú rú tí wọ́n bá ṣe alága àdúgbò ta lọ́fà wọ́n a máa mú àṣà lọ́wọ́ ṣíìlì láti fi gba ọkọ̀ àti ìdàtí ń bọ̀ wọ́n a máa ń gẹ́ṣí ọlọ́pọ̀ ẹnu kò láti dáadáa láwọn àìtó pọ̀ ọlọ́pọ̀ àwọn ẹni tí wọ́n ti ń wọ̀nà ha ha ha ọlọ́ni àwọn méjì náà lẹ́rí láyé àwọn àkọ́kọ́ méjì ni àwọn ẹ̀rẹ̀ wú dí àwọn ẹ̀rẹ̀ láyé láyé ṣùgbọ́n tó bá ti wà Muhammad kò ní láwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ ìlú tó bá ní wá lára dé pé àwọn òwe lápò láyé dá ó ti ká sọ pé olúwa pa ní nígbà tó òwe ti mú ò láyé òun ló dára fún mi jùlọ olùjẹ́ ti máa ń ṣẹ̀ ní nígbà pẹ́lú kí wà láyé ló ṣe ní òun dára fún mi jùlọ náà. àwọn ọmọ àyè ìdílé alààyè.

Tẹ́lẹ̀túlọ́nà tí ó bá jẹ́ ní ilé tí ó bá kú, àǹfààní ni fún láti ṣe dáadáa. Tó bá ti jẹ́ nìkan ó kú, àǹfààní ni fún láti gbé láti túbá. Ṣùgbọ́n mo sùúrù ní àyè lọ sí òògùn pé ká máa kù. A ti ṣàpéjọ́ lọ́nà bá ń gbé ìrúkò láyé náà yóò sì ní òyìnbó. Sọ̀rọ̀ àwọn báwọn ṣe ń ṣe gbà tí wọ́n ṣe wọ́n láwọn àwọn dá ìlú àwọn nìkan àwọn wà lè náà nítorí náà tó kó ṣẹ́ṣẹ́ nìkan bá mú wáwọn ò ní gbà lọ́wọ́ wọn bá ti wá lọ pè wọ́n náà. ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ìjọ أتمنى أن وقالت لي وقالوا وقالوا أي أولا وقالوا أن يدخل الجنة وأن يدخل هو الجنة إلا من كان هودا إلا من كان هودا أبدل له أو نصارى كان أبدل يوصل من عمله ìyẹn jẹ́fẹ̀ ọkùnrin alásán Agbábẹ́ta gbọ́rọ̀ nígbọ́ á ṣúgbò rí ánà fún ẹmú wá ẹ̀rí ní ìrìnkùn tó ń gbọ́ ọ̀rọ̀ tó bá tó lè gbò rí. Sílẹ̀ tó sọ pé ẹ̀rọjà àti ìgbàrán ìjọwájẹ́. Ìrìnkùn tẹ̀síwájú. Ẹ̀rẹ́ bọ́rọ̀ kìí ni pé man áfúlànà wá ní àwọn oníláàrí ẹnikẹ́ni tó bá juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ wọ́n lọ́rùn ìgbàlẹ́lẹ̀ wọ́n wà fún bí àtàrà ìwọ́n ń bèèrè tó sì dé òṣèré rí. Fàlárò ajíròrò àìjàrò èyí ẹ̀sùn rẹ̀ wọ́n jẹ́ lọ́dún olúwa rẹ̀. Wọ́n lára ọkọ̀ òun láàrin ìlú. Kò ní pàyà fún bọ́dọ̀ náà ọ̀rọ̀ lórí àgbàdo òbí ìbànújẹ́. Wà kọ́lá kan wọ́n lókè. Ní amóhùn lẹ́yìn tọ́jú ìsọ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ìṣẹ̀rú bí ẹgbẹ́ فقال ليت اليهود على وهم يتلون الكتاب يهودي كتاويلا نصارى كتيلا وذلك قال الذين لا يعلمون مثل قومهم وشصا àwọn tí ò ní mọ̀ rárá irú táwọn sọ ni wọ́n sọ ọ̀rọ̀ Ọlọ́run bá ni tí sí ìgbà tí wọ́n wà láàrin. Ẹjẹ́ ká dá lórí ẹ̀ pẹ̀lú tàbátẹ̀ lọ wájú

kò lè jẹ́ yẹ̀wúdí láíláí torí pé yẹ̀wúdí wọ́n pàáyọ látara ọ̀kan nínú àwọn ọmọ ànábì Yáàkù tí ń jẹ́ yàwúdí pẹ̀lú tí jẹ́ kí wọ́n pé yàwúdí ó lọ́nà pàáyọ ṣùgbọ́n ọgbà ọgbà ní ìtura ìpátá bàbá ara wọn ni Yáàkù òun náà ni ànábì ni ànábì yá gbogbo náà ni jẹ́ ìtọ́rọ́ ìlú ẹni gbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní kìnnì wọ́n ẹ̀yà kìnnì ẹ̀dùn júdà júdà rẹ̀ ìyàwó ìlàwọn ìgbókè júdà torí pé yí jí ni lọ́tẹ̀ òru yíò torí pé máa bí bí yí wà léde ìwà ìrìnwò yẹn mú yíní yíní ó yí mú ó yí rí yí padà ó láti pé yíò bàtà ti rí wáyé lèdè tó wáyé olùrù yíò tí èkó kan tó bá pè yíò ní ó pè jẹ́ ní ó pè tẹbá lọ wọn dictionary meaning tẹbá lọ wọn transcription ẹ̀rí pé jẹ́ ní wọ́n pọ̀ yíò kò ṣe yíò tó wọ́n náà ti rí yí ó sọ ti jẹ́ ní ọgbọ̀n ìyàwó kí ni mo fẹ́ sọ́dà júdà wọ́n sọ òní ìyà mílì Benjamin wọ́n sọ Yusuf ti jẹ́ Yusuf Joseph ẹgbẹ́ nínú English gẹ̀ẹ́gẹ́ kìí ṣe Joseph pronunciation lọ́dọ̀ àwọn tó ṣe phonetic ní wọn Joseph Joseph ni wọ́n pè kìí ṣe Joseph Joseph Yusuf yí ìyẹn ló ti jẹ́ ìrìn pọ́pọ̀ rẹ̀ àríwá ìjọba àwọn Jesus bẹ́ẹ̀ ló ṣe ní gbogbo ẹ̀rọ ṣùgbọ́n lọ́rọ̀ kan bá wà fẹ́ lò sí wa òun ní ilé ọlọ́run bá lè jọlá ó náà lé méjì wọ́n takora wọn eléyìí eléyìí sí lórí ìgbẹ́lẹ̀ òbí wọ́n ti sọ́lá ẹ̀kan bẹ́ẹ̀ tí ò bá jẹ́ ẹ̀rọ jáde náà ọ̀rọ̀ wọn ìjẹ náà ìbéèrè ni pé bàbá ṣé ìran Júdà ni ànábì Ibrahim torí pé Jésù wọ́n ni kìnnìún ẹ̀yà Júdà nínú ìran Júdà tó ti wá nínú báyìí nínú àwọn ọmọ ẹ̀yà kú ànábì mú bá wá ní òran láàwì láàwì jẹ́pẹ̀ ní lẹ́sì láàwì ní ìbẹ̀ ló ti wá bí ìsẹ̀há ìsẹ̀há Yákùbù wá bí ìran méjìlá nínú wọn láti rí Yẹ̀húdí láti rí Nàìjíríà ẹ̀sìn ó wá ní bàbá wọn ń ṣe, ẹ̀sìn ó ní Ibrahim ń ṣe, ẹ̀sìn ó ní Sáàkì ṣe, ẹ̀sìn ó ní Yákùbù ṣe, ṣe ń pè tó tó fi ní Yákùbù kékọ̀ọ́. Ẹ̀sìn fi ní Yákùbù yìí tó tó fi ní kí ni jẹ́ kékọ̀ọ́. Jẹ́ jehova láti bá ẹni sọ èyí ṣe pé ló wà tẹ wáìnì yh wh níbi ìrìnàpẹ̀lẹ̀ tẹ̀síwá aláàpọ̀n fún ọ̀rọ̀ wọn ní ẹgbẹ̀ lè pé pé lè wọ́n ti bá ìjáde lè lérò wọn ò sọ́nà èdè lẹ́sìn ni wọ́n ti ń fi fáwẹ́lì bí nǹkan tí wọ́n kọ́ kalẹ̀ yàtọ̀ sí lè Yorùbá ó fẹ́ jọ lárúbáwá ṣẹ̀fẹ́lá wá ta bá kọ́ kalẹ̀ àìyí àmì wọn ẹni tí ò bá gbọ́lá bá bẹ̀rẹ̀ kò ní lè pé irú kátàbà ní ìsìn ó lè sọ pé kí tàbù ó lè sọ pé kú túbù ó lè sọ pé kátàbà ó lè sọ pé kí tìtì kò sí èkó lọ́nà tó lè máa pé ó sún méjèèjì Yorùbá náà ẹni tí ò bá gbọ́ Yorùbá tẹ́lẹ̀ ní Yorùbá pàdé ìdìbò nílé máa ìrẹ́ lámọ́ pé bọ́ bàtà rẹ̀ tó tó wọlé òun lè lọ ká ní bọ́ bàtà rẹ̀ tó tó wọlé láwa ń ti wá torí bá ti jẹ́ Yorùbá sí bá sábà èdè wa bá bá ń kà ní wọ áàkà ó bá nílé kò sọ́nà kan Fọlápátánú àwọn òṣìṣẹ́ pé Yorùbá jẹ́ àti ìrànlágbára ọ̀kan ni wá. Tàbáwọ̀lẹ̀ lágbà sọ̀rọ̀ gbogbo àwọn òyìnbó tí wọ́n bá fẹ́ náà wọ́n pàdán fẹ́ yàn. Ìjọba ti yàn yẹn ni wọ́n kọ́kọ́ sọ. Ilé funfun àwọn ni White House. Aṣọ dúdú, black cloth. Èrò làwọn kọ́kọ́ sọ nípa fẹ́ yán tàbá fẹ́ pọ́n aṣọ irú aṣọ wo dúdú ilé irú ilé wo funfun ṣùgbọ́n àwọn ọ̀dọ́ funfun ilé lárúbáwọ̀ yẹn tí Yorùbá ti ṣe sọ wò aṣọ ilé funfun báyìí tó ń kí ni ó jẹ́ abẹ́rẹ́ àtù ilé funfun aṣọ dúdú fáwọn fún àfùwàjù tàbá méjì dọ́fà sábà ní ìwé olú àmì tí èkó bá fẹ́ sọ́gbọ́ olú ni wọ́n kọ̀kọ́ dá olú bù wọ́n rẹ́ sọ pé ìwé olú ni olú wọ́n kọ̀ dá ọkọ̀ bàbá fádà gbà bàbá wọ́n kọ̀ dá kọ̀ ṣùgbọ́n wọn lábáwá

ẹwà àwọn ìgbó ọwọ́ sí àwọn tí jẹun tí o bá sì tó jú bá máa fọwọ́ sí jẹun tí ẹ bá fọwọ́ sí jẹun ó fi hàn ní ojúmọ́ tí a orílẹ̀ ìgbà ní fọwọ́ sí jẹun kí kúrò nínú tí ìwà nínú Anábì Ibrahim kì í ṣe Yahudi. Bàbá ni Ibrahim kò Yahudi Ibrahim kì í ṣe Yahudi bẹ́ẹ̀ sì ni kì í ṣe Ẹni tó pẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba nìkan Mùsùlùmá tó juwọ́ ju tẹ̀sílẹ̀ kọ́lọ̀ ọmọ káàná kò kìí sí ní ọ̀kan láwọn ṣẹbọ̀. Lónìí, ẹnìkan fi fídíò kan lè fi sábà rájò ṣùgbọ́n mo kàn tó lábẹ́ ẹni mo fẹ́ mú nǹkan wọ́n tó wá fi hàn mí. Nàìjíríà kan lóòrùn gbúgbẹ̀ kàábà ní láti pèrè ẹlẹ́gbọ́n ti wà mẹ́rin òṣà tí ọlọ́dà àti nígbà ló wà ń bẹ̀ láwọn tí pẹ̀lú pẹ̀lú ní tí mo dúró tí mo wá ní ìkàbí ọdún márùn-ún gbẹ̀yìn láti sọ́rọ̀ ànábì ta tréèsì ìsànábì padà sí ọ̀dà ànábì orin ànábì ìsìnmárí wọ́n á rí pé ìwé òun wà lọ́ọ̀ mi díẹ̀ mo kàn rá wọn náà mo kàn ṣíkú tún á pààyàn wọ́n á ní kó máa wo nẹ́sàbà àti ìwọ̀n ànábì wà pàápàá ẹ̀tọ́ bí ẹ̀tọ́ tí títí dị títà wá tó bí ọ̀dọ̀ ẹni tó kọ́kọ́ pé ó ṣàwọ̀ sáábà sáńpẹ̀ ní amúrù gbónà lóháyì lóháyì ló bí ẹni yẹn òkè lóháyì yẹn ni kùrẹ́ṣì wà ìran kùrẹ́ṣì yẹn bàbàbàbà ló tún jẹ́ fún yẹn amúrù jẹ́ ọmọ ẹ̀ òun lẹni àkọ́kọ́ tó gbó òṣàwá káàbà tó ṣe báládù pàwíìdì ní káàbà ẹ̀rẹ́ pánàbí ìbọ̀ọ́yìn nígbà tó ń ṣàdúrà àti gàbínà ní tẹ̀sí ìlọ́bí o tó mú ìyàwó rẹ̀ áńdà tó ṣe ájáwò tó wá ń ṣàdúrà ó lè ń fún àwọn ọmọ òun àtàwọn aráàlú òwá ti sọ́dọ̀ rẹ̀ kí ń dàgbà tí káàlùmọ̀ àwùrọ̀ àwọn òun ni Olúwa wa ni yùkí mú sọ̀rá tí wọ́n máa gbé òun àbá, ṣẹ́ ìgbọ́rọ̀ rẹ̀ fánàbí Ibrahim sọ ní ẹni jọ́nà kò sẹ́ni tí ń gbé bẹ́ẹ̀ kò sí ẹni kankan tí ń gbé pàápàá kò sì sílé yẹn ń bẹ̀ ṣùgbọ́n lọ pa láṣẹ pé kó lọ bẹ̀ kó fọ máa fìyàwó ẹ̀ lẹ̀ torí pé ló padà hu ìdó padà dìlú ṣùgbọ́n kí ni kí a máa ṣe ń bẹ̀ lìyàn kí mo sọ̀rá ẹ máa gbé ògbó náà. Ìjẹ́ àrùn إذا فقد الذي تهوي إليه àwọn èèyàn kan ọkàn wọn jẹ́ kó fà sọ́dọ̀ àwọn ọmọ àtìyàwó tí mo fi sí bí àwọn ìran tó kọ́dọ̀ ní ìran júrùhù inú wọn ni Ismail ti fẹ́yàwó àwọn wá jẹ́ lárúbáwá Ismail owó èṣe lárúbáwá ń bí ẹ̀ tó ní ni ọmọ Iraq Gbogbo ọba lérò ní pé kìí ṣe ìpìlẹ̀. Tọ́lá alárúbá kìí mẹ́ta, alárúbáwá ìpìlẹ̀. Àwọn alárúbáwá tó ṣe pé àwọn èdè lárúbáwá ń pìlẹ̀ wọ́n padà ni. Bí àwọn ará ṣùgbọ́n látara ìfà wọn di àwọn náà ti di lárúbáwá èdè wọn ti di lárúbáwá wọn ń sọ wọn ṣèlè ní ìmọ̀ akọ́lá àwọn kàbàrà tí ìgbà náà wọn tó sọ pé káwọn padà káwọn sọ lárúbáwá káwọn mọ̀ ẹ̀sọ́ èdè kìdì sí káwọn sì mọ́ ṣe láàmọ́ káwọn mọ́ ṣẹ́gbọ́ bí ìpìlẹ̀ àrùn tó ní gbẹ́gbà káwọn ń ṣẹ́gbọ́ ní làwọn ń ṣèjọba ayé fáwọn jálágbà ọ̀rọ̀ wọn náà dàbí ọ̀rọ̀ yẹ̀wú dí àtìmẹ̀gbọ́ wọ́n bàbá lè kan òní wọ́n ìjẹ́ náà bí ò bá jẹ́ yẹ̀ rúdí àti nẹ̀fà pàwà gúnkè pé yẹ̀ rúdí ìyá rúdí àbí ọ̀kan ní nínú àwọn ọmọ Yakubu Yakubu jọmọ fún Isaac ẹ̀sìn wo wá ní Yakubu ń ṣe ẹ̀sìn wo ní áàkì tó bí Yakubu ń ṣe ẹ̀sìn wo ní ìbẹ̀rọ̀rìn tó bí Isaac kí ń ṣe kí ló lé Ibrahim kúrò ní kúrò ní Iraq níbi tó ti wá ṣebí tó ní pé wọ́n ń ṣe bọ́m̀bẹ̀ tó fi sápò ṣé yóò tó wá ní pàápà ẹ̀kọ́ tó torí ẹ̀kọ́ yóò tó wá máa ṣe níbi láti gbé ohun dúró tó náà wọ́n wà káwọn ní sọ́rọ̀ ṣàǹkẹ́ àwọn aláìmọ̀gán ti kú láyé kò sí lé rọrùn fẹ́ni kẹ́ni tó fẹ́ tako islam kò ṣe é ṣe tó pé historicity wà fún islam kò sábà máa ta nù gbogbo nǹkan islam ló yẹn jù àwọn orientalist pàṣẹ ní mọ́tẹ́sì kúrò tí wọ́n ṣe gbìyànjú tó gbogbo gbìyànjú wọn pàgọ́ ló dá sí ẹnà ọlọ́gbẹ̀ mọ́tẹ́sì kúrò àwọn èéṣe mùsùlùmí yóò ní ó ti wá ìtumọ̀ mọ́tẹ́sì kúrò ní orientalist ní ó pè ní orient àti ocd wọn wọ́n ti ayé sí méjì àwọn tó wá láti ibùwọ̀ ọ̀rọ̀ ayé ni wọ́n pè ní orí ẹ̀yìn ẹgbẹ́gbẹ́ bá wọ aṣọ tó fẹ́ ìjàlàbí àwọn ní oriental club wọ́n wá pe àwọn ní òsìlì àwọn jẹ́gbẹ́sì ṣùgbọ́n àwọn wọ̀nyí nígbà tí ìsìláàmù dé tó wọ Europe tó gba àbí Albania wọlé nàìjíríà tí islam ń bọ̀ tẹ́báwò ẹnu òkè egypt ẹni pé spain lẹ́wọ̀ òkè egypt tẹ́bá ti lọ tẹ́bá ti àti mediterranean ti òkú yẹn lókè ẹ padà wọ europe lókè africa ìgbà tí islam dé tó dé spain tẹ́kọ̀ọ́ andalus nígbà yẹn ó rọrùn gbà wọn yẹn europe débi pé mùsùlùmí tó wá ń ṣèjọba àwọn èèyàn wà wò pé kí làwọn fẹ́ ṣe fáwọn òfin ní tí fáwọn òfin ní ilé wọ gbogbo yúróòpù fáwọn ìbò òfin ní ti mùsùlùmí tán ni wọ́n á ronú pé ìdá ahun làábí ipa ahun lálò fún mùsùlùmí wọ́n wá gbéra nílùú tí wọ́n wá wá sílẹ̀ ìsìlá wọ́n wá kọ́ èdè wa wọ́n mọ̀ dáadáa wọ́n fẹ́ mọ̀ jù wá lọ́nà òkú lọ tó bí ẹ́ ìgbà tó méjì yẹn wọ́n wá lọ tún kọ́ ẹ̀sùn wọ́n wá máa ṣe bí ẹ̀fà wọn ń kọ ẹ̀pá pé kí nìkan ní ìmàníyà kí ló pé ìmàníyà àwọn sẹ́kúlárì àwọn yẹn wọ́n wá já sí nìkan tá à ń pè ní ọ̀pùjẹ́ títí sílẹ̀ nínú ìmọ̀ ibẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ ni gbé kalẹ̀ láwò àwọn lè mọ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹ bá wọn gbé báwọn sọ yẹ̀wò tí kò sí bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ pọ̀ pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn láti fi jẹ́ káwọn mùsùlùmí ó gbà pé ní táwọn yẹn náà bá sọ òdodo ni ìgbà tá àbá ní fura ọ̀rọ̀ wọn á dàbí ìgbà tí wọ́n fún wa lóúnjẹ ṣùgbọ́n wọ́n ti lé ní wọn ìwà tí wọ́n á lé yẹn kéèké wọ́n tí pani lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n tẹ́yìn ó jẹ́ tí ó rọra mọ́ pàjẹ́ díẹ̀ tí wọ́n bá ti wọ́n kọ̀ wọn ẹwọ ẹwọ dictionary tí wọ́n ṣe wọ́n jí wọ́n jí lù wọ́n jí lù yẹn ìgbà tí wọ́n bá lọ tù là ẹ máa wọ̀rọ̀ wọn o inú wọ́n jí lù ẹ lọ sẹ́kẹ̀ẹ́ nítorí ìlú ẹ̀sẹ̀kẹ̀ẹ́ gbà àwọn àbá àdó sábàáyé wọ́n jí lù lọ tún tù là kọ́ bí àwọn tá a jẹ nípa ṣe fúlàmù

ẹ mọ̀ ẹ̀ta mọ̀ pé tọ̀lá ta bá kọ́ ìyàwó lẹ̀ tọ̀lá ká túlẹ̀ tó wọn lọ tùlà kọ́ you are all free àti kìí lẹ̀ àwọn wà lọ sí sí àwọn ọmọ jẹ nípa ọmọlẹ́kẹ́ ó bí ó mọ̀ ní ìdí tó wá tó wá ka tùlà kọ́ sábà bí ní áńtò tùlà kọ́ ó àti jẹ nípa ìlú ṣe mùsùlùmí nípa ta nítorí ó lọ sí sí ìlú wa ká mú jù ẹ wo ìwọ yẹn sẹ́kọ̀ọ́mọ yẹn tó á ń kéwú lọ ẹ̀wọ̀n jó iṣẹ́ àdìsọ́jọ́ àmọ́ ìgbà ìṣẹ́ àtàyàn bí lóòótọ́ ó fi pámáwé ìlú jẹ ó wá pọ̀ bẹ́ẹ̀nú àwọn òwe wọn ó wọ́n á jù àwọn tó gbajúmọ̀ náà wọ́n ni àwọn bí wọ́n tẹ́kùnmẹ́rí wà àrínú wọn tó tún kùrá ní ìjọ ìwò abẹ́nu the Quran interpreted the Quran interpreted ó sì tún kọ́ nínú àwọn tó tún dàgbà tàbí student yẹ̀ ní abramanjoy tó wá sí ọmọ india tó tún wá sí university of Italy gọ́ọ̀mẹ́rin tí ó kọ̀ dára tó tàbí ìkùnrán ẹni òun ló ọ ká ó ní láfíríkà pé research material pọ̀ wàkẹ́ ìfàlà ó sì pọ̀ lóòótọ́ ilé ìdíńgbé wa kó ní láàrin àtẹ́lẹ̀ lẹ́bá lọ sí yúnẹ́sì kan wọ́n pè ní sàkóòrè láyé máa ń samú bá òun ló dáálẹ̀ ẹ kí àtẹ ẹ lọ ẹ ti bá délé ẹ̀yìn wẹ́bẹ̀ ẹ ṣàtẹ̀ sí YouTube sàkóòrè tí mo ṣe pé náà ní ẹgbẹ́ S-A-N-K-O-R-E bí yóò báwọn náà ní ẹgbẹ́ sàkóòrè yúnivẹ́sì ẹ ẹgbú òwòwò yóò fi ẹgbẹ́ àwọn professor researches àwọn research material tí wọn ò tí ilé ṣe ń bẹ̀rẹ̀ ní university Pankore táwọn àpá àjọjọ́ ní táwọn ẹgbẹ́ pàtàkì wọ́n ṣe kalẹ̀ tó lè gáàlì kan láwọn oriental ìṣiṣẹ́ kò fún òṣè láti fún iṣẹ́ àwọn àpá fún kí ni wọ́n ṣe àwọn oriental ìṣiṣẹ́ kí wọ́n sọ wọ́n fẹ́ pa èdè lárúbáwá rẹ̀ àwọn ló dá transliteration sílẹ̀ àwọn gbọ́ lárúbáwá wọ́n mọ̀ lárúbáwá kà wọ́n mọ̀ ọkọ̀ wọ́n ti gbọ́ ṣùgbọ́n wọ́n wá lọ ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀ bí ara fi ti wọn tàà pè ní roman creed ìyẹn ní ẹbí tí wọ́n wá lọ ní kámọ́ ikọ̀ lárúbáwá sábàbẹ́kọ̀ kọ́ọ̀là ẹ́ q a ṣé kí o jẹ́ kọ́ àwàjọ ó àwọn fàtíláì sí lórí wọ́n tó bá wa ní rules of translation ẹ̀tọ́ wá ṣe ìpàdé ìtọ́lẹ̀ ti ui ó wà ní ó yàtọ̀ sí àwọn àwọn fàtíláì sí lórí tí wọ́n bá dé ní àínú àínú wọ́n àwọn aṣèkìrí kan bí compliment sign ẹ̀ẹ́ tààmù mathematics ẹ̀ sí kékeré báyìí bàtọ́ yà wọn fẹ́ ṣe jùlù yẹn pé tó bá jẹ́ pé fàákò iye ìgbàfẹ́ bá fẹ́ fàákò ní kẹ́ẹ̀kọ́ kọ́ọ́là ẹwà kọ́ a lẹ́ẹ̀mejì é méjì ṣe èèyàn kọ́ ni tó bá jẹ́ káàlà tó jẹ́ káà ké é káà nìyàn èdè kan ọrùn yẹn ló ti jáde wọ́n wà ní kí wọ́n ṣe kí ẹwọ́ wàhálà tí wọ́n fún wa wọ́n wá jẹ́ ká lọ kọ́ tó ẹ̀ lọ́pàá àpọ̀lọpàá tó ṣe islamic study ui nígbà náà jáde tí wọn lọ́lé tí wọn ọmọ tí wọn lè kára bí. kódà tó fi dòní kára islamic studies department àwọn orientalist ló ṣeṣẹ́ ẹ pé ẹ mọ̀jà àwọn ọmọ wọn mọ kéwù tí wọn bá ti lè mọ kéwù ẹ̀sìn yẹn ó lọ ọlẹ̀ yóò mẹ́hẹ̀. àbá ìṣòro èdè òun wọn lóṣù. ẹni tó bá ti wá láti lé nìkan ló máa ń tó ẹni wá kéwú wá láti ilé ìwọ̀n tó wá láti ilé ìwọ̀n kéwú lórí wọn lọ́sí ìgbà yẹn tọ́lápá ní kúrò àlọ́ ahàdì ó lè reading for transliteration kún ké us rúwà lọ hu ṣe àti ṣe pé rúwà yẹn ẹgbọ́n mi ṣáṣe pé rú jẹ́ òkú ló ti jáde báyà àti tó jáde ní hálíkù tó jáde níbi gbogbo yìí àti tó jáde báyìí tó jọra ń tó bẹ́ẹ̀ lọ́wọ́ ní kúlù ṣíwà ní ọ̀pọ̀ tí tó tó abẹ́ ní kúlù rú wà owó ní ṣíwà. wọ́n máa ń kọ̀m̀pléǹ tó máa ń jẹ́ tẹ́jú wíìkì. wọ́n máa ń kọ̀m̀pléǹ tó máa ń jẹ́ tẹ́jú wíìkì. ètò ìjọba bá lérò ní ọ̀sẹ̀ kánò ló ti ṣe pẹ̀lú dídáde ẹ̀sìrẹ́sẹ̀ ló sọ yìí tó láwọn ìgbàmìsọ́ yóò àwọn kọ̀m̀pé ìjọba ṣe tẹ̀jú wípé kéwù wọ́n mọ̀ ìgbọ́gbà èwo tún lè kéwù tẹ̀ dédé sí. kì í ṣe ikú òun ń ṣàlàyé àwọn eré sáré ìpè wọn pọ̀ bàbá nílùú wọn nígbà rẹ̀ ìmọ̀ sọ láì ojú wọn. Ìjọ́ tí mo wọn mo lọ wo tó lọ sí jì. Mo wá rí ìwé kan mẹ́, gbogbo òwe yẹn òun ní ẹkún mi mọ́lé máa mọ́ lọ. bàbá ti fún mi rẹ̀ àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ àgbà wo, bàbá ló kò mi fúnra wọn. Mo wá rí wọ́n ní, wọ́n wá kọ́ àwọn èèyàn ní Arabic transliteration ló wà bẹ́ẹ̀. Wọ́n ní speaking Arabic ní Egypt. Iṣẹ́ àwọn orí ẹ́ wọ́n bá kí ó fẹ́ sàlẹ́nu wa tó láwá bá mi ní ilé mọ̀tòkọ́ ti àlẹ́ ìnà fáàrẹ̀dún kàfàrìdì sọ̀láàtì wà lẹ́ìsà yóò bá mi dúró yóò bá kò dì ní ilá ìdùnnà ìdùnnà ti àlẹ́ ìnà Ìlàbí ní ìrúfin wọn. Àpá ní ìpòlò lọ́ọ̀tì àlẹ́yìnà. Ká mójú tó ìmọ̀ èdè lágbàáwá, fáwọn gọ́n. Ọ̀pọ̀ òbí sọ̀rọ̀ láti. Ọ̀rọ̀ ẹ̀yàn bí ó ṣe jọ́rọ̀ Ìlà Sheikh Al-Hilali to translate the Quran in English, eh, òun àti Mufin Khan, eh, Mufin Khan, Professor, ìlọ́pù Kùránì. Nínú mọ̀kọ́ dímọ̀ ti tẹ́lẹ̀ ní màbẹ́lẹ́wọ̀n àpẹẹlẹ́ tó wà ní ìpínlẹ̀ ìyẹn ni ọ̀rọ̀ àkọ́kọ́ ó wá sọ̀rọ̀ ṣéèkì kan ní tọ́kì ó dárúkọ ṣéèkì yẹn lè rántí orúkọ ẹ̀ ṣéèkì àmìlá rí ni o fún àwọn tó translate Quran ló fún Quran ní English àwọn méjì ní ìwọ̀n àti mùsùlùmí mùsùlùmí ló translate sọ ìbò á ní English ṣéèkì láríwá nígbà tó ń débẹ̀ ìyàwó ẹ̀ wá pè òun kó òun bá òun pé tó bá ń bọ́ òun sọ̀rọ̀ kìí ṣèdè ní ìjú lárúbáwá lọ tí bá ń bọ́ máa ń sọ̀rọ̀ lárúbáwá ní máa ń sọ sí àwọn ọmọ òsì gbọ́ ẹgbẹ́ àwọn bẹ́ kó máa sọ tọ́kì ilé tọ́kì sáwọn láwùjọ gbọ́ ó lọ wá lọ bá bàbá yẹn ló sọ fún pààrọ̀ wà nígbà tó pààrọ̀ àtọ́ ní òun ṣeun èdè tọ́kì bí àwọn sọ pé káwọn ọmọ sọ yẹn ṣé bí àwọn ènìyàn ní pìlẹ̀ tí ó lè Yorùbá bá ń sọ ẹ̀ English bá ń sọ ẹ̀ ṣé nínú ó ní ṣe báwọn kan ló wà wọn lẹ́rú kí wọ́n wá jẹ àwọn nípa láti máa ṣèlé tí wọ́n èdè tàwa mùsùlùmí ni lágbára nítorí náà bóòwò ṣe máa ṣe yẹn tí wọn ò bá bóòwò ṣe ṣe máa fáwọn bá tún kùránì fún èbò pé ní kọ́mọ mùsùlùmí jókòó sí tàbí kó tẹ́ gbogbo wa ni ká gbìyànjú láti pélé lárúbáwá yẹn torí pé bẹ́ẹ̀ ìpìlẹ̀ kí tó sì fẹ́ fún wa ni ẹ ló wá mùsùlùmí ìlò tó fi wàhálà ó ìrọ́bù ṣe panting ẹmọjọ́gbò ní panting nínú English analysis grammatical analysis tó jìdò in the beginning in the beginning yẹn ṣe Jésù ló sọ àbí Mósè tó bá ní Mósè ló sọ ṣé Mósè gbọ́ English àbẹ́dẹ̀ English wà nígbà mọ́sí àwọn èdè English tó wà nígbà mọ́sí àti tó wà tẹ́lẹ̀ lákẹ̀kẹ́ nígbà mọ́sí náà common Shakespeare níbi Shakespeare sáàpọ̀ àlẹ́gbọ́ English tó wà ní tó ti ẹ̀rẹ̀ wá Shakespeare thanks when I pray down ye I pray thou ye pray down ye English ni Shakespearean English àtọ́ṣe literature ẹgbẹ́ èyíta alẹ́ ka ní annotated èyíta professor literature ìbáwà ro ìwé ọdún bẹ́ẹ̀ náà ni Charles Dickens ẹ̀rà àti ẹ̀ English ẹ̀ ń fi àpá ìta something kò bá mú ṣùgbọ́n kùránì èdè wọn tí ń sọ pẹ́lẹ̀ náà ní dòní olóògbẹ́ tí ọba ní kí ló dédé lágbàwá dúró láyé tó fi dúró kùránì náà ló dá dúró tó bá mùsùlùmí ké à ń kà. Tàwọn Italy wọ́n ti bẹ́ẹ̀ ní padà sí Kúùtùmọ̀tánù ẹ̀fọ́ Kúùtùmọ̀tánù kò wọlé tó ń tẹ́lá wá bí jẹ́ kùránì Italy sí Bàárì náà láàrùn. Mọ́dà òní jù. Àlùhàkì kí ni mo fẹ́ fi rinlẹ̀? ní tí mo bá ti ṣàlàyé tí mo bá ti rinlẹ̀ ó náà ní pé ìmọ̀ alkùránì ló jẹ́ ká mọ̀ pé à ojú ọ̀nà làwa wà ó yàtọ̀ síta àwọn yẹ̀wú díyẹ tí ó sọ lẹ́ẹ̀kan wípé àwọn làwọn wà lọ́nà àbínà sára torí pé wọn ò lè fi bí ọ̀rọ̀ wọn múlẹ̀ bàtán sọ pé nìkan tó ní wà jẹ́ náà bẹ́ẹ̀ ò bá jẹ́ yẹ̀wú àbínà sára àwọn bẹ̀rẹ̀ pé bàbá bàbá wọn kọ́ tó kọ́ ní ìmọ̀lá ọlọ́kà náà gbọ́ ní tó bá ní ó jẹ́ lábẹ́ sí ìyẹ̀wò ní ìdàbí ìta. kí ló ti jẹ́ káàmà òní kùránì ló gbé jáde ìgbé máa ń káàmà ìbùrọ̀ ní ìmú ìyẹ̀wò ní wà láàárín ọ̀rọ̀ ìgbé ẹ̀rọ̀dọ́ وعلى دين نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا وعلى دين نبينا محمد صلى الله وعلى ملة ملة أجوانا لاني أبينا بابا لوا إبراهيم حنيفا تو جاء أنتم الله ọ̀nà anábì ń gbà tó bí ma ó ní sàmẹ́tù usman ábí mo sọ ọmọ ìlórúkọ bàbá mi tí ló sọ ń jọ́nà ọkọ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀hìn torí kọ́ ẹni gbogbo àwọn anábì ọlọ́run àwọn tó ṣáájú náà bàbá wọn di ẹ̀sìn ní ewu ó ní mo sọ ọmọ ìní orúkọ

Àwọn ọmọ ya ń kú ìbù yẹn, ọlọ́wọ́ bẹ́ sàlàyé fún wa. Ìkọ́ lẹ́nìkẹ́ ní mẹ́ta ìgbòdó lẹ́fẹ́ Nígbà tí ń wí fáwọn ọmọ ẹ̀, àti tí ń béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ pé kí lẹ́mọ̀ sí. Nígbà tí tó bá kú tán tó sí láyé mọ́. Wọ́n ah, àwọn bàbá ńlá rẹ̀. Ó wá dápọ̀ bàbá ńlá tí wọ́n bá fáwọn ẹlẹ́bọ̀ pọ̀ mọ́. Bàbá láwọn ìbẹ̀rọ̀ rí ọdún Àti Ìsmaíl, àti Ìsìhá, ìlà àwọn ìdá ọlọ́wọ̀ kan ṣoṣo, ó gbà pò ló ṣe fẹ́ kó òrìṣà ọgọ́rùn-ún mẹ́ta wá bẹ̀ nígbà tí àwọn ọmọ ọmọ ń sọ pé ọlọ́run ọ̀kan ṣoṣo ni bàbá bàbá wọn fi lé ẹ tẹ̀síwájú wà láàrín láwọn mọ́ sí wọn látara bẹ́ẹ̀ àwọn tẹ̀síwájú àwọn Yẹ̀húdí tí wọ́n ní ẹ́ àwọn tọ́pá àwọn làájú ọlọ́run lérí ẹ̀ ẹni àwọn nìkan ọlọ́run ọba níbẹ̀ kùránì sọ pé ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ a ti sọ sí nàìjíríà ìyẹn lọ́nà wá ti sọ nínú sọ́rọ̀tù máa ìdá ọ̀pọ̀ Ọlọ́run ní ìyàwó jẹ́ àti ìrẹ̀gbọ́rọ́ láwọn ọmọ ọlọ́run, àwọn ti lọ́lọ́lùkẹ́ ọlọ́run. Lórí bẹ́ẹ̀ ni mẹ́rin rẹ̀ sí gbogbo kíkún ìgbò. Ẹ́ Lórí bẹ́ẹ̀ ni mẹ́rin rẹ̀ sí gbogbo ìgbò. Ọkẹ́ wá ń ṣe lọ́lọ́wọ́ bá ń jẹ yíyá pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ yìí. Ẹ̀rùn tó ń bẹ́ṣẹ́rù. Bá

sánmà àtìlẹ̀ ń jẹ́ pé ìjọba náà ní ìkápá bíjọba kan ò bá ti ní kápá kò ní jẹ́jọba ẹni ó ní kápá rẹ̀ ń pè níjọba torí pé àwọn ló lè mú èèyàn lérílẹ̀ torí pé wọ́n láwọn ọlọ́pàá bátàrà ọlọ́pàá ọ̀báka wọ́n pè àwọn ológun ó pè wọ́n sí ó dúró tẹ̀síwájú wọ́n Sámà àtìlà ti bẹ láàrin sámà àtìlà. Ilé ìlìmọ̀ sí ìgbàbá àtìsàrà méjèèjì rè lọ́bà wọn ni yá قل يا أهل الكتاب لستم على شيء يا أهل الكتاب لستم على شيء نعم حتى تقيموا التوراة. الله يا أهل الكتاب ẹ̀sí lórí ìjọdún olóòkú lẹ́wà olóòkú lẹ́wà hátà tún kí mọ̀ tàọ̀rọ̀ àtàrí ìkìlù àwọn ìlà ilé kún mi rọ́pì kún àyàfi gbàfẹ́ bá lo òfin tí ń bẹ́nu tàọ̀rẹ́ta àti ìjìlá àti ọ̀sọ̀kalẹ̀ fún ìlápọ̀dọ̀ olúwa ẹ̀yẹ̀ Ọlọ́ni wà lórí wà láyé dáàmì kàbírọ̀ mímọ̀ máa ń zìlà ilé ìkàmì rọ́bì kàtòbè yá náà wà kúfùrà. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn Yẹ̀húdí àti Nàsárá kò sí ń bá sọ̀tálẹ̀ fún ọ ìyẹn ni Kùránì, kò sí tí ó lé wọn tó jù kí ni tòbè yá náà ìkọjá àlà. Ọ̀pọ̀lọpọ̀ ìjọra ẹni lójú wà kú fúrọ́ fàlá pàṣà má ṣe fanú jẹ́ lórí àwọn ìjọ mìírìnjọ kìkìrí jágbà tó ń bẹ̀ káwọn padà sí tó gbé wà wá nígbàtọ́lọ́wọ́ bá lè jọlá ní ìyá ánàlìkìtà fọ́dí àrùn lálẹ́ ẹ̀ẹ́ tí wọ́n pé kò sí ọkà mọ́kọ́lá lọ́ọ̀tà alánà kùránì àti ìdìní ọkà mọ́kọ́lá lọ́sí wọ́n èé mú kùránì wá máa ń lẹ́ tó ní pé wọ́n sọ pé kùránì tiẹ̀ mùtà àpàdú ìtìlà wàtí nínú tó pàtẹ́yẹ bí fi ìtumọ̀ gbé kùránì ní àbíká sọ bó ṣe sọ gangan torí pé mùtà àpàdú ìtìlà wàtí kíké kùránì ìjọsìn ní fọ́lọ́run ẹnìkan ò ní kírun ní ìsìnkó wá láti ìdíwá lẹ́yìn fásíà kólòrò ìṣe súra lé ìnámẹ́lá àmẹ́lù bí ó ṣe gbajúmọ̀ tó gbàgbà lé palábalá tọ́ọ̀lì àmì ìnámẹ́lú àmẹ́lù bí wà ìnámẹ́lú gbogbo ẹ̀rí ó kẹfọ́ wọ́la mẹ́rin ó lè gbé ìpínlẹ̀ ọ̀rọ̀ ìlẹ́gbẹ̀ẹ́ àwọn ìbí ìyá àtúgbà ṣúra kùránì ló lè rí mu torí pé òun ni mọ̀tà àgbàdo rẹ̀ ó tún wá jẹ́ mọ̀tà wá sílè lọ́sàn wà máa kùránì gbogbo ẹ̀ pátá mọ̀tà wá sílè lọ́sàn wà máa ó lè rí dọ̀ nínú kùránì torí náà bó ṣe wà yẹn gẹ́gẹ́ òun náà láti fẹ́ kí wọ́n kà ṣùgbọ́n bí mo fẹ́ kà kó bá ń tí òun níbi tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá ti ń sọ wípé ẹ̀yin sáà fún ní tíra àti sọ́ọ́kalẹ̀ fún àti rán òjíṣẹ́ kan sí yín bá ní di fásirọ̀ fásirọ̀ yẹn fẹ́ràn sí kẹ́límà yẹn ni kí rẹ̀ فاقرأ يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم أن يقولوا ما جاءنا من ولا نذير فقد جاءكم بشير ونذير Ọlọ́run àdá kò ní ṣe ń rọ̀ mọ́ lẹ́ẹ̀kọ̀ kan tí ọlọ́run ní yẹ́ ẹ̀mìnà ìpìyà. Ọlọ́run ní àìsá fún ní jíra. Ó ti dé wá bá ní òjíṣẹ́ wa kan. Ìwọ̀n ní ọlẹ́kùn mẹ́rẹ̀ ẹ̀ẹ́dẹ́ lẹ́yìn ìgbà tí a ti dáwọ́ ríran àwọn òjíṣẹ́ wá fúngbà díẹ̀ lẹ́yìn ìsá àrùn òjíṣẹ́ gọ̀gọ̀mọ́ lẹ́yìn ìgbà tá a ti dáwọ́ wọn dúró fúngbà díẹ̀ láṣẹ̀ṣẹ̀ wá rán òjíṣẹ́ wá wà lẹ́bí wa Muhammad kí ni sí ẹ̀rùn a ń takúlú kẹmọ́bà máa sọ wípé kí ni máa já ààrẹ kò lé wá bá wa wà orí oòrùn mímbà ṣírí olùfúnni ròdù tàbí olùkìlọ̀ ọ̀ká Ó ti dé wá bá yín ní ìsìn olùfúnni ní ìròdùnú àtólùkìlọ̀. Wọ́lọ́rún alákòlè ṣe ìkọ̀dé alágbára lọ́lọ́ lórí gbogbo. Ìgbà tánàbí dé, ànábì wa Muhammad inú àdíjì Muslim, ànábì sallallahu alaihi wasallam, ó ní látọ̀dọ̀ Iyad. Ana Rasulullahi sallallahu alaihi wasallam, qala dhata yawmin fi khutbatihi. Ànábì sọ nígbà tí ń bá wa sọ̀rọ̀ ìjọ kan, àlà oní ẹ̀gbọ́n, inna rabbi amarani, olúwa mi pa mí láṣẹ, an u'allimakum ma jahiltum mimma 'allamani yawmi àdà. Ó ní kí kọ́ yín ní nǹkan tẹ́ mọ̀ tẹ́lẹ̀ nínú tọ́lọ̀ fi mọ̀ mí lónìí. Kullu mali nàháltùhù abẹ́dán hàlálù ọlọ́lọ́wọ́ bá lékè ọlá sọ wípé gbogbo dúkìá san fún ẹrú sin ọlọ́run tó bá ṣẹ̀rí àmú ayíkúlù mẹ́rin ní òbítùhú abídán ní ìbádí bí tọ̀rí kí mẹ̀ṣùrú ìfàwúwà láwọ́ halal tó bá ti jẹ́ pé ọ̀nà tó gbà rí dúkìá yẹn kó jọ ọ̀nà tó bá ṣe ẹ̀yà àmúni ó ti dẹ̀tọ́ fún dúkìá náà mọ̀lùmọ́ eléyìí ṣe pàtàkì ìbádẹ́rù bọ́rọ̀ yẹn kéré yẹn ọ̀rọ̀ tó tóbi ni ẹlòmíì máa lówó tó yẹn bá pọ̀ débì kan sọ fún pé owó lè pọ̀ báyìí kára sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá ti rẹ jẹ́ ọ̀nà tó gbà kó yẹn jọ ọ̀nà tó bá ni ó ti di àbáàdì ló tọ̀. fúnra ọlọ́run ló ní ká yọ kó jẹ́ àfọ̀mọ́ dúkìá torí náà lọ́gbọ́n tọ́lọ́ gbogbo ọ̀nà tí yẹn bá lè gbà rówó tó bá ti bá àwọn owó yẹn ìtumọ̀ rẹ̀ yẹn lẹ́yìn sọlọ́pàá àríwá àríwá sọ́lá tó wá ń tẹ̀síwájú ó ní wà ní ìkọ̀lọ́tù ìbáàdì mo dá àwọn ẹrú sí mi húnà fáà kúláhú mo dá wọn ní húnà fáà jámùhù àní mo dá wọn ní ẹni tó mọ táwọn àfáà tí wọ́n sọ òun náà ní pé ọ̀hìrí náà mínàlì máa sí mo dá àwọn ẹrúsìn mi lẹ́ni tó mọ́ kan dá tàbí bí ọmọ kọ̀ọ̀kan kò lẹ́ṣẹ̀ lọ́rùn ìyẹn lànàbí wa Muhammad wa sallam ló fi sọ wípé ẹni tó bá ṣe háájì tó sì rí ṣe wà lẹ́dá fún òmùhù tó bá parí iṣẹ́ àjì yẹn yóò dà gẹ́gẹ́ bí bí rẹ̀ bí gangan yẹ pé kò sẹ́sẹ̀ lọ́rùn ẹ̀ torí náà àwọn tí máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ ádámọ̀ ti wà lórí àwọn ọmọ ẹ̀dá táàrùn káàkiri ọ̀rọ̀ yẹn wọlé torí pé ọlọ́run ti fún wa nù Kùránì ṣàfihàn bá sọ ọlọ́run ní Fàtàlàkọ̀ Ádámẹ́. Fàtàlàkọ̀ Ádámẹ́ rọ́bì kàlìmọ́ ti fàtàbà àlè ìdàrẹ́ àyà. Fàtàlàkọ̀ Ádámù ni rọ́bì kàlìmọ́ ti fàtàbà àlè. Ádámù rí àwọn gbólóhùn kan gbà látọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ olúwa rẹ̀ látara gbólóhùn tó rí báyìí.

wàyí lọ́pàá pínlẹ̀ láwọ́pàá na amúnẹ́lá rẹ̀ fún nẹ́lẹ́mẹ́lẹ́ lọ́pọ̀ pínlẹ̀ rọ́bà náà olúwa wa zọ̀lámúnẹ́ amúsàlẹ̀ aṣàkó bíbẹ̀lẹ̀ ara wa wàyí lọ́pàá pínlẹ̀ láwọ́pàá amúnẹ́ tó bá ṣàforíjì fún wa kó ti kẹ́ wa lánàá fún nẹ́lẹ́mẹ́lẹ́ lọ́pọ̀ pínlẹ̀ láì

dígí òfin ní jẹ́jọ́ tí ó pè òfin ní jẹ́jọ́ táwọn nǹkan tí òfin láká òfin ní jẹ́jọ́ ọlọ́run bá sọ tẹ́lẹ̀ ìnà àrọ́dúnlẹ̀ amẹ́rẹ́ta alásàmẹ́wájú wàlìjìbáàlì bàbáyìnà ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما سورة سورة الأحزاب سورة طريق الله ni inna aradna al-amanata agbe amana adari e fún àwọn sama àtìlẹ̀ waljibal àtòkè àtàwọn òkè fàbáyìná àyàmìnà gbogbo wọn ni wọ́n sọ fọ́lọ̀ pé wọn ò lè gbé àṣìfàkọ̀nà mìíràn wọ́n ń fáyà àmọ́nà tó ní tó bá ti dà mọ́nà tí wọ́n pè lámọ́nà ní tí wọ́n fún ọ mú dání ó fi ní kápá láti ṣe nǹkan yẹn bó ṣe wù ọ́ ṣùgbọ́n wọ́n padà béèrè bó ṣe ṣe ìjọ́ pè lámọ́nà gbogbo tí wọ́n fún èèyàn tó yàn ní kápá lórí ẹ̀kẹ́ sàmọ́nà wọ́n lè olówó báńkì gbọ́wọ́ rẹ̀ statement of account ní 500 million àmọ́ wọn òkun ọlé TM card wọn òkun ọní ṣẹ́ẹ̀kì wọ́n tó ti wá fún báńkì ní instruction kẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ni kankan lówó kìí sàmọ́ náà kí á kó TM card lọ́wọ́ tó fi lè withdraw kí á fún ṣẹ́ẹ̀kì tí wọ́n dẹ̀ authorize signature rẹ̀ kó fi lè gbowó kí á sì má stọ́ọ̀pù àkáǹtì ìgbàyẹ ló já mọ́ náà àwọn owó náà lónìí náà ìwọ́n ní owó ìjọ ni ìwọ́n la kápò wọ́n kó lé ọlọ́wọ́ aláàtì nìkan ní máa dún lọ́dọ̀ rẹ̀ o lè gbowó ah bàbá yẹn lámọ́nà ìjọ tó ń kàkà gbowó yẹn ló pé àmọ́nà ó lónìí tó lè withdraw kò sí atm card lọ́wẹ́ kò ní ṣẹ́ẹ̀kì kò sí inú authorized signature ẹ̀ ló lámọ́nà ìyẹn kọ́ ni wọ́n ń pè lámọ́nà àmọ́nà ni tó ní kápálé lórí tó lè ṣe bó ṣe wù ọ́ àwọn àti ọ́pẹ́ kò ló ṣe ṣe ìyẹn lójú bá a ṣe jókòó ì níbi sáà ń gbọ́ ìkíní ó lè máa wo fóònù kó wo fíìmù ń bẹ̀ ẹlòmí ilé máa wo premiership níbi táwà yìí ẹ̀hẹ́ ojú yẹn wá dáàbò náà torí pé lè lọ sí tó ìwọ̀n ẹlòmí bá ṣe wà ń bí ní ìmọ̀bóyá máa ti wà lónìí ṣùgbọ́n kò tí wọ́n lè gbá máa ti láyé ní òrògbó wà bí ọ̀gá agbábọ́ọ̀lù ayé kú ẹlòmí bó ṣe wà ń bí ojú kan wo ó ti síbẹ̀ sí ṣe ojú ni Liverpool ń gbá lọ́wọ́ ẹ̀kà ìjọra arẹ́rin músẹ́ sálàkọlù ṣùgbọ́n kò ní bèèrè láyín tẹ bá rí ẹlòmí tẹ̀sí lókàndédé káwọn lórí yà tó yà ṣe wọ́n ipò láìsí Champions League wọ́n ṣe ipò láìsí ó kàn àwọn èèyàn wà sí lóṣẹlẹ̀ wọ́n ṣe tó àmọ́ náà nìyẹn lápójú níbi wo tọ́ọ̀sì ó yàtọ̀ sí pé ẹjí olójú jẹ́ pé sẹ́ẹ̀jì wọ́n lábọ̀ àmọ́ náà kò ní òfin ní ṣèṣirò ẹ̀ ìyẹn làwọn òkè lọ́lọ́ ní wọ́n bẹ̀rù pé àwọn òlé ìgbójọ́ hamela ali insanu ọmọ ìyẹ́gbà nínú ìtumọ̀ àmọ́ náà yẹn lọ́dọ̀ àwọn afọ́ làákàyè táa ní ṣúrùkọ́lọ́ ní ìlú àbíbà kó lè jẹ wọ́n níyà àwọn owó ní alùmọ̀nẹ́fìkì àwọn mọ̀nẹ́fìkì lọ́kùnrin wàlùmọ̀nẹ́fìkọ́ mọ̀nẹ́fìkì lóbìnrin wàlùmọ̀ṣìrìkì àwọn ọ̀ṣẹ́ lọ́kùnrin wàlùmọ̀ṣìrìkà àtàwọn ọ̀ṣẹ́ lóbìnrin wàlùmọ̀kíni wáyà túbà tó

ó wá búra fáwọn méjèèjì níbi làkùnmọ́ lámínà nàìjíríà onímọ̀ràn rẹ̀ lè nímọ̀ jẹ́ fún yín o ìbúra tó búra yẹn ló jẹ́ kí wọ́n tẹ̀lé Lágbàkúnmá ìkòrú rìn ọlọ́run ló kó ó àwọn méjèèjì ìkòrú rìn pẹ̀lú Tó ní yé, ọlọ́wọ̀ ni a máa jẹ́ ìgbò yìí ìgẹ́ mọ́bà àti mọ̀lẹ́kà ni tàbí gẹ́bà tẹ́bà àbí tó tó tó bẹ́ẹ̀ ní kú mọ́. Wọ́n gbàgbọ́ tó wà lọ búra kọ́ sàbúrú. Ṣẹ́gbọ̀n pé ìtumọ̀ ìbúra ń pé kéèyàn bẹ́ ìbúra pé òdodo ní ìsọ̀. Tó jẹ́ èèyàn náà nìlẹ́ ìmọ̀lẹ́kà. tó pé màláìkà ní asu àṣúlọ lọ́ha ma àmọ̀rọ̀hù wọ̀yà pàálù nà máa ní ọmọrọ̀. àrẹ́bì wá ni ọlọ́run bá lè tí ọlọ́run dáwà ní gíní kúnà pa ágọ́ nídìí tán lónìí o kó dà tó ti bí láti ṣe ní ojú àlá

wàtàyí yi a iṣẹ́ ọwọ́ wa ìtumọ̀ ọ̀rọ̀ nínú ìtumọ̀ rẹ̀ ní pé ẹnìkan ò ní ṣiṣẹ́ kankan àti kókó wá látọkùn tó bá jẹ́ṣẹ́ ọkàn ni ó ti wá bó bá jẹ́ṣẹ́ ẹkú ọkàn náà ni ó ti wá wá ní wa ìyẹn pé ṣọ́wà níbi aburú tó wá níbi ìròyìn òní yẹn mẹ́jẹ̀ àrègbè jẹ́ ẹ̀rẹ́ bá ní èyàn òfin kò sọ ọ̀gọ́ ọmọ ẹ̀ tó yọmọ ẹ̀ ṣe pé ó ń gbá èyàn kan òfin ah, tó bá gba ìjì ọmọ ẹ̀ tó bá kú ńkọ́ ọlọ́run ti dáàbò bò ọ níbi òyìn òyìn aburú rẹ̀ yẹn ní òjẹ́ṣẹ́ ẹgbó tọwọ́ rẹ̀ jáde àbí níbi iṣẹ́ ó ní oṣù pẹ̀pẹ̀wọ̀ ní mẹ́ẹ̀sì tó láàrọ̀ láwọn ọmọ ẹgbẹ́ kò wọ́n ṣọlẹ̀ tà wọ́n bá pe àwọn mẹ́ta pẹ̀lú mẹ́rin rẹ̀ sì wà ń bẹ̀ wọ́n bá pe àwọn mẹ́ta wọn fún ọ ọ̀gá bá lọ wíwé náà wọ́n ti wù wọ́n bá yìí sẹ́yìn yàtọ̀ èkó tó bá tèèyàn jẹ́ kí yóò kò ní ìrọ̀rọ̀ lọ́rùn lánàá ìṣọ́mọ́lé kò ní dùn lẹ́nu lọ́dá ní ọ̀gá wáìn ọ̀kan gbogbo bá tó ìbò ha wọ́ta fáìdọ̀ làtún tó mẹ́rin jẹ́mọ̀ yóò mọ̀ burú sí èdè elédè àmẹ́dè ìwà òjúmọ́ bó ṣe mú pé ọmọ ẹni náà lè rí ìka kò ní rọrùn láti pé ìṣọ́mọ́ àwọn mọ́bì ìlú ní kí kò fẹ́ lówó dùn kí ló kàn sáàbà yọ mẹ́ orí promotion ọ̀gá ń ló kọ́ ní wá pàwọn wọn ní tó bá fi nẹ́sìyà orí promotion ó tún di nẹ́sìyà ọ̀gá yẹn tún fẹ́ jẹ àbẹ́ mi kọ́ sọ pé kéèyàn pa àbíjà ní tó bá ti jẹ lọ bí kò rí ẹ̀rọ yí ó yá tó yá òfin àbí kó kú àbí kó tiẹ̀ ní sọ́ọ̀tì sílé kí ẹ mọ́ bu ẹ̀ yóò wà ń rẹ̀ ní ẹni ọlọ́pàá wá ṣọ́ níwájú pé àsìkò tí ìtòrò kẹ̀kẹ́jẹ̀ ọlọ́run ti dáàbò bó ti rò ìrò tó ó yóò wà lẹ́ni èèyàn tó bẹ́ẹ̀ ní èèyàn lè sọ pé kí mo ti tó lọ bá principal secondary school wọ́n tẹ́ẹ̀kì owó ẹ̀ láyé ó ọba àwọn oníkàwọn èèyàn tẹ̀lé lọ ọ̀nà tí wò ṣíà ó dẹ̀ fẹ́ ọmọ orí principal ẹni tó jókòó sí ìbá pa àwọn èèyàn ló bá ti mú lókè ní yẹn pa ṣùgbọ́n ká lọ́lọ́ ń ṣọ níbi ìròyìn òyìn ẹ̀dọ́ àwọn olùgbà ó fẹ́ jẹ lónìí kò túmọ̀ sí pé wọn ní rí bíi jẹ lọ́wọ́ ẹ̀yà ṣe sọ̀rọ̀ sọ adá àbára ní ìṣe àdá àti lágbára ní ọlọ́run sàn lára ọ̀rẹ́ wọn tó fẹ́ gbówó ọ̀kadì náà àti ẹ̀ta tó ń ṣe ọ̀gá ìṣẹ́ ní àwọn ọmọ ẹ̀ mo ti rí bí ọ̀rẹ́ wa tó ń ṣiṣẹ́ kọ́pì ọ̀gá rẹ̀ ní kọ́pì yẹn àwọn ọmọ every year yóò fi ra tíkẹ́ẹ̀tì fún wọn ló fi lọ yóò wà tó lè jẹ́ Amẹ́ríkà tó lè jẹ́ ẹ̀rọ tí wọ́n ṣe àwọn ní ń ṣiṣẹ́ yẹn o gbogbo nǹkan mẹ́rin tó fi wá rẹ̀ lẹ̀ àmọ́ àwọn owó oṣù wọn ṣọ́ ó fún wa ní àti àpòlọ́ àwùgbé àwọn àtàǹtí jẹ́ rẹ̀ lọ bàbá kó lè bẹ̀rẹ̀ jẹ́ kò sí ọlọ́run gbogbo Òyìnbó ní ẹ̀dí ìyẹ̀dẹ̀ yóò wà sọ pé ọlọ́run fẹ́ tó ṣe gbọ́rọ̀ fẹ́ lò ní fún ọlọ́pọ̀ dáàbò kó ṣọ́wà kó làwà níbi àbúrú nínú yẹ jùlọ dáadáa ọlọ́mọdé wà jẹ́ àlékún dáadáa kó ṣe fún wa àbáwá àtẹyẹrọ jáwà nínú wọlé ọlá jáwà nínú wọlé ọlá tó jà lẹ́yìn àmẹ́lẹ́ ọdún bẹ́ẹ̀rẹ̀ nígbà pàtó Ìgbà tí màmá gba bí ayé sáti kó àwọn ọwá nínú tí ò jẹ́ nínú tó jẹ́ kọ́kùn wá balẹ̀ nípa pọ̀mọ́ nípa àwọn akẹ́kọ̀ọ́ wá láti òkè ọ̀yà akẹ́kọ̀ọ́ rẹ̀ ní ìlúlé ìta sí Mali láti gba mùsùlùmí ló pọ̀ jù láwọn ìlú yẹn olóòmọdé akẹ́kọ̀ọ́ wá balẹ̀ gbà mùsùlùmí ní ìfẹ́ ìjẹun ìjọ ìjẹta tó mọ́ ọ̀pọ̀ wá balẹ̀ nípa àwọn àwọn ọ̀rẹ́ ni àwọ̀ àkúmí àtàwọn àwọ̀ wọn àti mọ̀lẹ́bí wọ́n máa ń jẹ́ tó bá wọn gúúsù yẹn kò sí nàìjíríà ní gúúsù àwọn tó ààrẹ kò sí nàìjíríà ní wọn tó bá máa wà yóò mọ̀ pé mi kèé tàbí nǹkan gangan tí wọ́n rú kí afẹ́lú ojúbà àwọn bá dápé káwọn èèyàn máa rà pé kẹ́tẹ́kẹ́tẹ́ ni lọ́kọjà pẹ̀ ní àwọn yíbò tó kó lọ bẹ̀rẹ̀ lọ sí ìgbà yẹn àtorí mo wá ti lọ sọ́dọ̀ àwọn oníṣìn kó gangan àwọn tó wà níbi a tún wá ti lọ́dọ̀ wọn lọ àwọn èèyàn wà lọ rẹ kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn kì í ṣe sínú gbó èyí àwọn èèyàn ti lò tó ti dàgbà wọn lọ kò dàbí ìdúgbò yẹn ó tí ìgbà ẹgbẹ́ máa ń kiri ẹ̀ látọ̀ pé mùsùlùmí má bàa wọn jẹ haramu ni torí àtúntò rẹ̀ ákì fún àti tọ́ọ̀lì nínú ogun fẹ́gbà ó lánà ti ṣe àlòfóhùrù lè aráníyà ó ṣe léwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ domesticated donkey kẹ́tẹ́kẹ́tẹ́ bá ń gùn bá ń sìn wà ní gbogbo rìn kiri o gẹ́gẹ́ bí ẹ̀ṣin náà ṣe wà ní gbó wájẹ́ yẹn la mú ẹ̀kọ́ ni a ti pàdé. Ìgbẹ́ tí wọ́n ti ń lò ṣe lọ sí kẹ́rù èèwọ̀ nínú ṣẹ̀dá ìgbà tó bá kú ó ṣe ní bàbá Amúdá rẹ̀ ọlọ́pàá láàdà. Ọ̀pọ̀ power supply. interrupted power supply. Ṣé àtàdáwò epo ń bí? Àbáwá akọ̀kọ́ máa ní 5,000 ẹgbẹ́ nìkan tí mo jẹ́ kan ti fi lọ ní àyà mi mo fi tírí pa ọ̀sán ṣàkọ̀ ẹgbẹ́ àmọ́ àwọn òkájú ìlú nígbà bá ń lo bá ti ìgbà lójúmọ́ bá ń sáfún pàdé padà bẹ́ẹ̀ ti sọ ọjọ́ mẹ́rin péré ẹ̀sọ́rọ̀ kádàrá ó ní wọ́n ní ojoojúmọ́ káwà wọn gba epo nílé epo gẹ́gẹ́ tí wọ́n ti fi láti àwọn ẹ̀dẹ́gbẹ́ láti à wọ́n tètè bẹ̀rẹ̀ lọ́dún yìí tó yá tó gbà wà ọ̀rẹ́ wọlé ìjọba láti àwọn sọ pé aṣọ fún wọn ní débi kò pé tẹ̀ kò tọ́ bá ti lè fún àkúrò lọ ní ti à wọ́n tètè bẹ̀rẹ̀ láti ọlọ́run jẹ́ ní ìfún náà tó náà ìwádìí lè kó bí nìkan gbogbo mi ló wà ìgbòho ilé iṣẹ́ mọ́ ẹgbẹ́ lọ́wọ́ ìgbòho ọlọ́dọ̀ ọmọ náà lọ sí kó bá lè káríkà sí jẹ́ ìdí wọn ìjẹ́ wá pé èkó ní aláàkìsì àbíá ti ti bá ìgbà lẹ́sìn ẹgbẹ́ bọ́ bá ìta fún ọ̀pọ̀ ọlọ́run bá yóò yóò tó jẹ́ kí ó lè ṣe ìbáyìí kódà táwọn ìgbò ní kúrò lọ́wọ́ sí ara ọmọ ìgbìyànjú ọ̀yá sọ̀rọ̀ ibi tó bí wọ́n jẹ ọlọ́run ti fi rí ọlọ́run kan sí bọ́ ọ̀dọ́ pẹ̀lú òkú ọlọ́run ṣùgbọ́n àwọn ti hàn bí ìṣàlá láyé àrílà àti àwọn ọ̀dọ́